بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوك فن ولن وبا وبا تيوسا أمي ودي kí ó fi ní ọ̀sẹ̀ tó kọjá àdúró lórí hadisi gbẹ̀yìn nínú bábi al-adhan oní hadith abdullahi ibn umar عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إن بلالا فكلوا واشربوا حتى تسمعوا آذان ابن مكتوم أتسي علي لقرر نوري حديثي حديث أبي سعيد الخضري إيتي أبو لوري أني ليتو صلى الله عليه صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن fàkúlù mithlama yaqulu tí ẹ bá gbọ́ tí almu'adhin ẹn tó ń pèrún tí ń bá ń pèrún fàkúlù mithlama yaqulu ẹ̀yin náà sọ gẹ́gẹ́ bí òun náà ti ń sọ èyí ni kelimat tó ń kà nínú ìpèrún torí pé àwọn ọ̀rọ̀ tó wà nínú ìpèrún yẹn vikru ni èyí ni pé ìrántí ọlọ́run ni ìdínú tó fi jẹ́ pé ẹni tó bá ń gbọ́ òun náà apáláṣẹ lóun náà kóun náà rán ìrántí ọlọ́run ọba kó má jẹ́ pé ẹni tó ń pèrún nìkan òun ni ó ní ládàá ìrántí ọlọ́run ọba ìdínú tí anabi sallam tó fi ní ká máa sọ mithla ma yaqulu mu'adhin gẹ́gẹ́ bí mu'adhin bó náà ṣe ń sọ tí ó fi jẹ́ pé ládá yọ kárí abdullahi ibn mas'ud abdullahi ibn amr ó ní anna rajulan qala ya rasulallah inna al-mu'adhinun yufaddilunana àwọn tí wọ́n ń pèrún wọ́n ní ládájú wa lọ èyí ni pé ìdí tí ànábì sallallahu tó fi sọ pé ẹ̀yin náà máa sọ gẹ́gẹ́ bí wọ́n ti ń sọ ni pé ọkùnrin kan ọkùnrin kan ó sọ fún ànábì sàásánlá pé innal mu'adhdhinina yufaddilunana àwọn tí wọ́n ń pèrún wọ́n ní ládájú wa lọ torí pé ojoojúmọ́ làwọn ń pèrún àwọn òpèrún kankan ládá ìrún tí wọ́n ń pèrún àwọn òní faqala rasulullah sallallahu alayhi wa sallam qul kama yaqulun ẹ̀yin náà máa sọ ẹni tí ń pèrún tó bá pèrún tán tẹ́yìn náà sì dá lóǹtán fasal ẹ̀bẹ̀ Ọlọ́run ọba lẹ́yìn rẹ̀ tu'ta Ọlọ́run ọdà inú yóò fún yín ní tẹ́ bá bẹ̀ eléyìí fi hàn pé àdúà lẹ́yìn ìrun pípé Ọlọ́run ọba ó máa ń gba àdúrà náà àtẹ̀ntí ń pẹ̀rún àtẹ̀ntí ń gbọ́ ìrun pípé tó náà sì ń dáhùn lẹ́yìn ìgbà tí wọ́n bá parí ìrun pípé yẹn ẹ ṣàdúà ọlọ́run ọba ó dá yín lóhùn so kò sí tàbí ṣùgbọ́n pé àwọn kẹlímà tó wà nínú ìrun pípé àwọn kẹlímà ti ńlá ni allahu akbar allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah àwọn rí pé àwọn kẹlímà ti dhikru ni ìrántí ọlọ́run ọba ni so ìdínú tó fi jẹ́ pé ẹni tí ń bá ń gbọ́ ó tọ́ kóun náà kó ṣe ìrántí ọlọ́run ọba agba àdísì wa láti ọ̀dọ̀ Umar ibn Khattab ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó ní idha qala al-mu'adhdhin allahu akbar allahu akbar nígbàtí ẹni tó ń pèrún tó bá ní allahu akbar allahu akbar tẹ́nì kọ̀ọ̀kan yín tẹ́ báyìí tẹ́yìn náà bá dá lóhùn pé allahu akbar allahu akbar títí yóò fi dé la ilaha illallah èyí ni pé kálímà gbẹ̀yìn tẹ́yìn náà bá wí bẹ́ẹ̀ min qalbi ẹnikẹ́ni tó bá sọ láti inú rẹ̀ èyí ni pé tó sọ tó ní ìgbàgbọ́ pẹ̀lú ìtumọ̀ la ilaha yẹn dakhala aljanna yóò wà aljanna ẹnikẹ́ni tí ó bá sọ pẹ̀lú ẹ̀mí ẹ̀ tó sì gbàgbọ́ yóò wọ àlìjẹ́nà sọ ọ́ rí pé pípèrun àti dá ẹni tó ń pèrun lóhùn níbi àwọn nǹkan tó ń kà nínú ìrun pípè kìí ṣe ohun tí ó yẹ ká fọwọ́ fà sẹ́yìn ìjábàtul fi at-tathwib wal iqama kí a sọ ká sọ bí oní ẹni tó ń pè irun bó ṣe ń pè nígbà tó bá jẹ́ irun àṣùbá ni tó bá sọ as-salatu khairu minan nawm kí ni táwì ṣé àwa náà á sọ pé as-salatu khairu minan nawm ni apá kan nínú àwọn olùmọ̀ wọ́n ní àwọn tí wọ́n ń gbọ́ àwọn ò ní rìpíìtì tí ẹn tó pèrún wí àwọn sọ pé sọ̀dákọ̀tà wa bararta èyí ni pé òdodo ló sọ ó sì ti tú okùn sísọ òdodo wọn ti tú kúrò lọ́rùn rẹ̀ ẹni ọba gbọ́ ẹni ọba kọ̀ tí ọwà dáhùngbà náà ó ní ẹrù ń bẹ lórí ẹ̀ wọ́n ní tí a bá wílé yóò dàbí ìgbà à ń gba ọ̀hún tó sọ agbàgbọ́ wípé irun olóore ju oorun lọ and then kálímà yìí yóò tún jẹ́ àdáfíà ohun tí ó gbé wa dìde láti lọ jẹ́ ìpè náà léè tí ó ṣe ìbádà ìrun kíkí àmá tó bá yẹ pé àwa náà ń sọ gẹ́gẹ́ bí òun náà ń ṣe sọ pé as-salatu khairu minan táwa náà ṣe tá a sọ wípé as-salatu khairu minan nawm kálímà as-salatu khairu minan nawm òun èsè dhikr ìdápadà rẹ̀ táwa wí kò láǹfààní torí pé ẹni tí ń pèrún ó ń sọ fáwọn tá ń sùn ní kìí ṣe wọ́tọ̀ wà mọ́síláṣí so tí wọn náà bá wá ń sọ ní mọ́síláṣí ìta ló ń sọ fún ṣùgbọ́n tó bá sọ pé sadaqta wa bararta wípé òdodo lọ sọ o sì ti tú okùn ìwọ ìṣòdodo o ti tú kúrò lọ́rùn rẹ yóò jẹ́ pé èèyàn gbàgbọ́ so eléyìí onífà ìdànù ẹ̀ gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ọ́sẹ̀ wí tó bá ń pé ìkámà ní ńkọ́ nígbàtà bá fẹ́ gbé ìrun dúró àwọn afáà ní al-iqāmatu kal-ādhān ìkámà náà gẹ́gẹ́ bíi àdán ni gẹ́gẹ́ bí irun pípé náà ni torí pé gbogbo àwọn kálímà tá à ń sọ ń bẹ̀ náà òun náà ìrántí ọlọ́run ni àyàfi hayya ala sọlá hayya ala fàlà torí gbóhùn ìpèpè wá bí irun ni gẹ́gẹ́ bí ti kọ́ tí kọ́ wọ́n ti sọlá tí wọ́n náà bá ní hayya ala tá lọ ń sọ fún ẹn tí ń pèrún òun sọ pé gbogbo etí tí ń gbọ́ pé tọ́ ẹ máa bọ̀ wá kírun mọ́sálásí o tí wọn náà bá ní hayya ala salat kí ló ń sọ fún ta ló ń sọ fún ìdínú tó fi wà nínú súnnà pé a sọ pé la hawla wa la quwwata illa billah la hawla wa la lòun ìrántí ọlọ́run ni and then àtún jẹ́rìí pé ìpèpè wá bí oore yún a ní agbára kankan a sì ní ọgbọ́n àfi tí ọlọ́run ọba gbà so wíwá ta ìjẹ́pè ta jẹ́pè ọlọ́run ọba lọ́gbà fún wa kì í ṣe pé agbára wa so lẹ́yìn pé vikru ni ó tún láǹfààní so ṣùgbọ́n tí ọba sọ ní àhayà alàsọ́lá àhayà alàsọ́lá àhayà alàfàlá àhayà alàfàlá kò ní ìtumọ̀ so ìdínú tó fi wà nù súnà ìgbà ni. So, لا حول ولا قوة إلا بالله. بكنا نبي قد قامت الصلاة. قد قامت الصلاة. s هو eléyìí ó wá nù hadithi Abi Umama láti ọ̀dọ̀ apá kan nínú àwọn sàábí annabi sallallahu alayhi wa sallam wọ́n ní Bilal nígbà tó bẹ̀rẹ̀ sí ṣe iqama nígbà tó débi qad qamati s wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ó sọ wípé aqamaha Allahu wa adamaha hadithi yìí bó tilẹ̀ jẹ́ pé hadithi ni tí ó lẹ hadithi da'if hadithi náà lẹ ṣùgbọ́n apá kan àfáwọn ní Abu Dawud nígbà tó ṣe tírà rẹ̀ ó ṣe ìlérí pé gbogbo àwọn hadith tí òun bá dáa lé lórí ẹ̀ hadith ni tó yẹ pé sọ́ọ́lẹ́hùn lil istidlal ẹni pé a lè fi sẹ̀rí so lórí àdísì kò sọ nǹkankan lórí ẹ̀ wọ́n ni fasukutu alẹ́ yẹdúlù ala ìtìmáde so ìdáalé tó dáalé lórí àdísì ó fi hàn pé òun náà ó mú àdísì òun ó fi ṣiṣẹ́ ó fún mú lò lóun náà sì ni imam lòun náà nínú àwọn àfáà onímọ̀ hadith so eléyìí fi hàn pé ká mọ́ ilé ìlò ó dáa ju ká wá ọgbọ́n tiwa lọ torí pé èyí táwọn ó ṣe ta ló ní ká ṣe bet a ní ẹ̀rí bó ti wulẹ̀ orí kó kéré wípé anabi sàlẹ̀ sọ wípé aqama Allah wa adama wọn lẹ́lẹ́kejì ni pé kálímà aqama Allah wa adama àdúà ni nígbàtà ní qad qamatis salah àti gbẹ̀rùn dúró wá ní ọlọ́run ọba kọjẹ́ ìgbẹ̀rùn dúró ní kọjẹ́ láíláí ara àbàdà so eléyìí àdúà ni léyìí tó sì yẹ pé gbogbo ẹni tó bá ṣe àdúà á fún ní láàdá lórí ẹ̀ قالوا هذا أفضل من أن تردد الكلمة وتقول قد قامت الصلاة وني إليه أدعى تقول ìwọ náà máa sọ gẹ́gẹ́ bí tó ń ṣe ìkọ́mà bó náà ṣe ń wí pé qad qamati ssalah torí pé ẹni tí ó pèrún tó sì gbé ìkọ́mà ó ń sọ fún àwọn tí wọ́n ti wà nínú mọ́sílá àwọn tí wọ́n ti tí wọ́n wà sí mọ́síláṣí pé tọ̀ ẹ̀rùn àti gbẹ̀rùn dúró ìwọ tó sì wá ní sáfù òun tàbí wọ́n sọ fún wọ́n ní kò ní fáídà tó bá ṣe repetition kálímà yẹn náà so wọ́n ní tí a bá wo òye sí hayya ala salah tí Ànábì ní ká ṣe la hawla wala quwwata gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni qad qamatis salah gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni as-salatu khayru minan nawm so tí kálímà míì tó bá láǹfààní ju kálímà tí ẹn tó ṣe mu'adhin tó ṣe tó ń ṣe ló dáa jù wallahu alam. náà tí a bá pèrún tán ó ní àwọn adhkar tí ó wà nínú súnnà tó yẹ ká ṣe ó wá nù àdísì tó tó fẹsẹ̀ rinlẹ̀ pé anabi sàlá sàlám sọ pé àdùá wùlá yuraddu bayna al-adhan wal iqam pé àdúà ọlọ́run kì í dá àdúà náà padà àdúà tá a bá gbà lẹ́yìn irun pípé láàrin irun pípé àti iqama èyí pé lẹ́yìn ìgbà tí al tó bá pè irun tán síwájú kún tó ṣe iqama gbogbo àdúà tá bá gbà láàrin gbogbo ni ọlọ́run ọba yóò gbọ́ àdúà náà so ìdínú tí anabi sàlẹm tó fi pa wá láṣẹ pé ká ṣe àdúrà fún òun sallallahu alayhi wa sallam ká tọrọ alwasila fún òun sallallahu alayhi wa sallam èyí tí ọlọ́run ọba tó ṣe ìlérí rẹ̀ pé òun ó fún anabi sallallahu alayhi wa sallam èyí wà nù hadith abdullahi ibn amru ibn al-as ipe òun gbọ́ tí anabi sàlẹm tó ń sọ yìí pé idha sami'tumul mu'adhdhin fàkúlù mithla ma yaqulu tí ẹ bá gbọ́ tí ẹ ti ń pèrún bá ń pèrún ẹ̀yin náà sọ gẹ́gẹ́ bí ti ń wí thumma sallu alayya lẹ́yìn rẹ̀ ẹ sàṣàlátù fún mi faman salla alayya salatan sallallahu sàlátù fún mi sallallahu alayhi wa sallam lẹ́ẹ̀kan thumma sallu allaha liya alwasila lẹ́yìn rẹ̀ kẹwàá wá ẹ̀bẹ̀ ọlọ́run ọba fún mi kí ọlọ́run fún mi ní alwasila fa innaha manzilatun fil jannati la tanbaghi illa li abdin min ibadillah torí pé wasila yẹn ó wà nínú àlìjánà nínú ọgbà àlìjánà ló wà and then ipò ńlá kan ni nínú àlìjánà léyìí tó sì jẹ́ pé kò tọ́ sí ẹnìkankan àyàfi ẹrú ọlọ́run ọba mo sì ń múra kan an àkúnà ánàwùwà kọ́ ẹ pé èmi ni ẹrú ọlọ́run ọba náà fàmẹ́nsẹ́ àlàlí alwasila gbogbo ẹnikẹ́ni tí ó bá bẹ ọlọ́run ọba fún mi lórí alwasila yìí hallat lahu shafa'a eléyìí ni ìsìpẹ̀ mi ní ọ̀tọ̀ fún lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama so eléyìí fi hàn pé nínú àwọn adkar tá a máa ń ṣe lẹ́yìn ìrun ó ní ká ṣe àsàlátù fún anabi sàlá sàlám ká sì bẹ ọlọ́run ọba kí ó fún anabi sàlá sàlám ní alwasila ṣùgbọ́n anabi ọ̀kan wa sọ bẹ́ẹ̀ láì jẹ́ pé ó kọ́ àwọn sàábì rẹ̀ báwo ni wọ́n ṣe bẹ lọ́run kó fún ní alwasila yẹn èyí ni pé kò fílẹ̀ fún wa pé àwa náà láàmà hun àdúrà wọ́n ní nínú àdísì mi tí a gbà láti ọ̀dọ̀ Jabir ibn Abdullah wípé anabi sallam sọ wípé man qala hina yasma'u an-nida gbogbo ẹnikẹ́ni tí ó bá sọ lẹ́yìn ìgbà tó gbọ́ ìrun pípè tán tó ní allahumma rabba hadhihi ad-da'wati tam ìpè ìwọ ọlọ́run ọba ọba ìpèpè léè tó pé was qaima àti ìrun tí wọ́n gbé dúró yìí àti muhammadan al-wasila fún ànábì muhammad sallallahu alayhi wa sallam ní wasila walfadila àti ìgbéga ọlá àti iyì wa ba'athu maqaman mahmuda kí o gbé sí ààyè ààyè ọpẹ́ lọ́jọ́ bẹndẹ alqiyama alladhi wa'adta èyí tí o ṣe alkawari rẹ̀ fún tí o ṣe ìlérí fún hallat lahu shafa'ati yawm alqiyama eléyìí ò ní ìsìpẹ̀mí tó fún lọ́jọ́ bẹndẹ alqiyama. so àdúrà yẹn bó sì wá nú àdísì ló yẹ ká máa ṣe allahumma rabba hadhihi ad-da'wati at-tamma was-salati al-qa'ima آت محمدا للوصيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد قبو سوان بومي بكنا كنت سبه ننوى أذكار تاتم من سليم ó ní ká sọ pé bó ti wá nù sahih muslim wípé gbogbo ẹnikẹ́ni tí ó bá sọ lẹ́yìn ìgbà tí ó gbọ́ ìrun pípè tán wa ana ashhadu an la ilaha illa allah wahdahu la sharika lah lahu mulk وأنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله رضيت بالله ربا وبمحمد رسولا وبالإسلام دينا ghufira lahu dhanbu ipe gbogbo ẹnikẹ́ni tí ó bá gbọ́ nígbà tó gbọ́ ìrun pípè tán ipe èmi náà mo jẹ́rìí pé kò sí ọba míì tó tọ́ láti jọ́sìn fún àyàfi ọlọ́run ọba kan ṣoṣo èyí tí ò lórogún wa anna muhammadan abduhu wa rasuluhu mo sì jẹ́rìí pé anabi muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ni raditu billahi rabban mo gbà fún ọlọ́run ọba ipò ní ọlọ́run ọba mi wabi muhammad rasulan mo sì gbà ipe anabi muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ni wabi islam dinan mo sì gbà ẹ̀sìn islam ipò ní ẹ̀sìn wọn ni ghufira lahu dhanbu a fi orí ẹ̀ṣẹ̀ rẹ̀ dín gbogbo ẹni tó sọ báyìí a darí ẹ̀jẹ̀ a lẹ́yìn ìgbà tí ẹni tó pèrún tí ó bá pèrún tán káwọn ọmọ ṣe torí pé a ní ìdí àforíjìn ojoojúmọ́ là ń ṣẹ̀ lálẹ́ lọ́sàn lóru gbogbo ìgbà là ń ṣẹ̀ ọlọ́run ọba sì ní kí ọlọ́run ọba kí ó foríjìn wa so àwọn ọ̀nà tí a lè máa gbà láti wá àforíjìn ọlọ́run bá ọ̀pọ̀ irú rẹ̀ náà ni eléyìí tí a bá mọ̀ tá à ń ṣe ní gbogbo wákàtí márùn-ún a ó rí pé kì í ṣe oore kékeré ni a kó bákan náà ní kálímà yìí bí ìgbà tí èèyàn tún ṣe tẹ̀jìdì àkídà èyí ni pé èèyàn tún ṣe èèyàn èèyàn ṣe ìsìláàmù rẹ̀ àti ìgbọ́ ọlọ́run ọba rẹ̀ ó ṣe lọ́tun ó di tuntun gẹ́gẹ́ bí a bí so gbogbo ìgbà tí èèyàn bá tún ṣe ìjẹ́rìí yóò kì í ṣe nǹkan tó tó tó kéré ni tí ọlọ́run ọba tí ó bá lè gbẹ̀mí rẹ̀ lásìkò náà yóò jẹ́ pé ó kú sórí kẹlma shahada. wọ́n ní lẹ́yìn ìgbà tí a bá ṣe gbogbo àwọn eléyìí tán a wá lè bẹ ọlọ́run ọba ní bùkátà wa èyí tó fi dáa jù oníká bẹ ọlọ́run ọba ní àánú rẹ̀ àti ìforíjìn rẹ̀ torí pé ọ̀la ní ìjìjú ń jọ gbẹ̀ndẹ̀ alkeyama so eléyìí ni ọ̀rọ̀ lórí àdísì gbẹ̀yìn tó wà nù bábí al-adhan bábí ìtẹ̀síwájú ẹ̀ ní bábù istiqbal al-qibla qibla èyí tí ó sọ̀rọ̀ lórí ìdojúkọ alqibla tó yẹ kó ní kaaba an ibn umar radiyallahu an anna rasulallah sallallahu alayhi wa sallam kana yusabbihu ala dhahri rahilatihi wa haythu kana wajhuhu يومئ برأسه وكان ابن عمر يفعل حديث يا بالة عبد الله بن عمر أني النبي صلى الله عليه وسلم yusabbihu ala dhahri rahilatihi ó máa ń ṣe ó máa ń kírun náfìlà lórí nǹkan ọ̀gbun rẹ̀ èyí pé lórí kẹ́tẹ́kẹ́tẹ́ ni àbí lórí ìràkúnní mi ni àbí lórí ẹṣin ni anabi sallam ó máa ń ṣe náfìlà haithu kana wajhuhu gbogbo bí ojú rẹ̀ bá dàkọ bẹ́ẹ̀ náà ni ó ti máa kírun náfìlà yẹn yumi ubi rọ́ọ̀sì yóò fi orí rẹ̀ yóò máa fi hàn èyí ni pé tí ó bá ṣe rùkú yóò ra bẹ̀rẹ̀ díẹ̀ lórí nǹkan ọ̀gbun rẹ̀ tí ó bá ṣe sujud yóò ra bẹ̀rẹ̀ díẹ̀ tí ó ju ìbẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ lọ yóò máa fi orí rẹ̀ ṣe àmì wípé òun ṣe sujada àbí òun ṣe rùkú wa ibn umar yaf'alu ibn umar òun náà máa ń ṣe bẹ́ẹ̀ nínú ẹgbàwọ́rọ̀ mi kana yutiru ala ba'iri anabi sallam ó máa wítìrì lórí lórí ràkúnmí rẹ̀ so kí a má rò pé bọ́yá náfìlà nìkan ẹlòmíì lè rò pé bọ́yá múbítìrì ó di dandan kí òun ó sọ̀kalẹ̀ lórí nǹkan ọ̀gbun ẹ̀ so ìdínú tó ní káàna yútírú ala ba'iri ó máa ń ṣe wítìr lórí nǹkan ọ̀gbun ẹ̀ àbí ràkúnmí wà ní muslim riwaya imam muslim ghayra annahu la yusalli alayha maktuba anabi sallallahu alayhi wa sallam kì í kírun ọ̀ràn yẹn lórí nǹkan ọ̀gbìn tó bá fẹ́ kírun ọ̀ràn yẹn yóò dúró yóò sọ̀kalẹ̀ yóò sàlùwàlá yóò dojúkọ alqibla illa alfara'id ní riwaya bukhari pé gbogbo òun la anabi sallallahu alayhi wa sallam máa kí lórí nǹkan ọ̀gbìn àyàfi òun náà hadith yìí àwọn masáyìl tó wà ń bẹ̀ lálàkọ̀kọ́ ọ̀rọ̀ anẹ́bísà sẹ́lá ọ̀rọ̀ tó sọ pé kana yusabbihu ala dhari rihlati ẹni ọba kọ́kọ́ tí bá kọ́kọ́ ń kọ́ tí bá sẹ́sẹ̀ ń kọ́ lárúbáwá wípé ta bá ní kana yusabbihu kí ni tí ó pè ní máa ń ṣe tasbihi bẹ́ẹ̀ ni at wọ́n máa ń pè wọ́n lérò tí wọ́n mì ní pé náfìlà tí wọ́n bá sọ pé yusabbihu wọ́n mí ni pé o máa ń ṣe náfìlà torí pé gbogbo àwọn kẹ́límà tá à ń sọ nù ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà ìṣe àfọ̀mọ́ni fún ọlọ́run ọba irú eléyìí ó wà nù rìwáyà imam muslim láti ọ̀dọ̀ asim lọ́mọ ibn umar ó ní sahibtu ibn umar fi tariqi makkah àjọ lọ́ọ̀rin àjọ èmi àti ibn umar lọ́nà láti madina lọ sí makkah ó ní fasalla lana dhuhra rak'atayn ló bá kírun dhuhr ló kírun fún wa rákà méjì torí pé kí ni wọ́n wà ní ojú ọ̀nà ìrìn àjò thumma aqbala wa aqbalna lẹ́yìn náà ló wá kọjú sí wa làánà wọn kọjú sí là ń wò hatta jaa rahlahu wa jalasa wa jalasna ń bò dìde lọ síbi nǹkan ọ̀gbun rẹ̀ ó jókòó àwa náà fahanat minhu iltifatahu nahwa haythu salla níbi tó ti ń wo bí tó ti ń wọ̀hún ọwọ́ wo bí táwọn ti dìde tí wọ́n ti kírun fara'a nasan qiyaman ló wá rí àwọn kan tí wọ́n dúró ló wá pé mayas náà wà áwòlá kí làwọn eléyìí ṣe qultu yusabbihun ó ní mo bá sọ pé wọ́n ṣe tasbih tasbih tó wí ń bí ntọ́gbà lérò ni pé wọ́n yan náfìlà lẹ́yìn ìgbà tí wọ́n ti kí irun ọ̀ràn èèyàn tán lòun náà bá sọ pé law kuntu musabbihan la atamtu as-salat la atmamtu as-salat so a wọ́n rí pé tẹ̀sbí tẹ̀sbí náà lòun náà lò wípé tí n bá máa ṣe tí n bá máa kí wọn náfìlà ni ìbá kúkú pé irun mi èyí ni pé mi ò ní kí kọ́sùn torí pé mo wà lórí ìrìn àjò ntí ń fi ama kí náfìlà kí n kúkú wá kí farila ní raka mẹ́rin so ntí a fẹ́ múlò níbi ni pé àtẹ̀sbíh nígbà mi wọ́n máa ń lò wọ́n mì ní náfìlà ọ̀rọ̀ rẹ̀ tó ní ala dhahri rahilati lórí nǹkan ọ̀sìn rẹ̀ eléyìí fi hàn pé nínú ìgbà tí wọ́n bá wà lórí ìrìn àjò ni anabi sàlám ó máa kírun ó máa kírun náfìlà tí wọ́n bá wà lórí ìrìn àjò ṣùgbọ́n tó bá wà ní Madina anabi sàlám kìí kírun lórí nǹkan ọ̀gùn torí pé ilé ló wà ilé fi hàn pé as-salatu ala rahilati aw as ipe irun lórí nǹkan ọ̀gùn àbí yálà manshin ni àbí mọ́tò ni àbí àwọn nǹkan ọ̀gùn míì eléyìí lórí ẹni tó bá wà ní ìrìn àjò nìkan ni ṣùgbọ́n ẹni tó bá wà lé kò ní ìdìbò ń kírun ní inú mọ́tò eléyìí tún fi hàn pé ìrun náfílà mabniyatun ala takhfif a ṣe ìdẹ̀kùn fún àwọn èèyàn lórí àwọn nǹkan míì tá a ṣe ìdẹ̀kùn fún wọn lórí ọ̀ranyàn gẹ́gẹ́ bí istikbalul qibla dídojúkọ alqibla nínú náfìlà nígbà tí wọ́n bá wà lórí nǹkan ọ̀gbun wọn riwaya imam bukhari tó ní an ibn rabi'a أنه رأى النبي صلى الله عليه وسلم صلى الصبحة بالليل في سفر على ظهر راحلته حيث توجهت به ipe òun rí anabi sallallahu alaihi wa sallam tó ń kírun náfìlà lálẹ́ nígbà tó wà ní rìn àjò ó kírun lórí nǹkan ọ̀gbun rẹ̀ haithu tawajjahat bihi gbogbo bi tí dábàá yóò bá dojúkọ ibẹ̀ náà la Nabi sallallahu alaihi wasallam yóò dojúkọ yóò sì máa kírun rẹ̀ nso nídàkejì jawazu salati ala dawab eléyìí fi hàn pé ó tọ́ ká kírun lórí àwọn nǹkan ọ̀gbun gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ ràkúnmí ẹṣin mọ́tò àbí àwọn nǹkan ọ̀gùn míì gẹ́gẹ́ bí uh, rélùwé àbí uh, uh, aeroplane àbí nínú ọkọ̀ omi torí pé riwaya ibnu riwaya muslim tí abdullahi ibnu umar ó ní òun rí anabi sàlám tó ń kírun lórí himar léyìí tí ń ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ torí pé nígbàtá ní tí a bá ń kírun tí kẹ́tẹ́kẹ́tẹ́ àbí obìnrin àbí ajá tí ó bá kọjá wájú ìrun wa ìrun já sọ àní kí ló dé tí ànábì sí ń kírun lórí kẹ́tẹ́kẹ́tẹ́ so lẹ́yìn tó lọ́pẹ́ tó bá kọjá wájú èèyàn gan ìrun rẹ̀ já èé ṣe tí ó fi máa kírun lórí kẹ́tẹ́kẹ́tẹ́ so ìdínú tí Abdullahi ibn Umar tó fi ní òun rí ànábì sàlám tó ń kírun lórí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ wa huwa yuwajjihu ila Khaybar nígbà tó ń lọ sí Khaybar so eléyìí fi hàn pé ó tọ́ kí á kírun lórí kẹ́tẹ́kẹ́tẹ́ náà gẹ́gẹ́ bó ṣe tọ́ka kírun lórí ràkúnmí náà nígbà ní haithu kana wajhu gbogbo bí tí ó bá dojú kọ pé nígbàtí èèyàn bá wà lórí ìrìn àjò gbogbo bi tí dábàá rẹ̀ bá dojúkọ àbí gbogbo bi tí ọ̀nà rẹ̀ bá gbà yóò máa lọ kò ní kò ní ìdí àti kọjú sí alqibla yóò sì máa kí irun rẹ̀ bí ó ti wá máa kírun torí pé yóò yà wá lẹ́nu pé tó bá fẹ́ ṣe rùkú àbí tó bá fẹ́ ṣe sùjúdù ńkọ́ òun ni wọ́n ní anabi sàlẹ̀ yumi'u bi ra'sihi ó máa ń fi orí rẹ̀ ó máa ń fi orí rẹ̀ ṣe àfihàn kí ni tó ń ṣe rùkú ni àbí sùjúdù ni tó bá jẹ́ rùkú ni yóò ra bẹ̀rẹ̀ díẹ̀ yóò wà tún dìde nígbàtí ó bá ṣe sujud yóò tún ra bẹ̀rẹ̀ ju bó ṣe bẹ̀rẹ̀ níbi rùkú lọ yóò bá tún dìde so gbogbo ẹ bó ṣe máa ń ṣe nínú ìrun bẹ́ẹ̀ náà ni ó máa ṣe ẹni pé rùkú kan sùjádà méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wallahu alam kẹlìmà tó kánà ibn umar yaf'alu kí ni àǹfààní rẹ̀ nígbà tó ní Ibn Umar òun náà máa ń ṣe bẹ́ẹ̀ fáídà tó wà ń bí ni pé èyí ni pé ṣíṣe bẹ́ẹ̀ kìí ṣe khos fún anabi sàlám èyí ni pé kò dá dúró lórí anabi sàlám àwa náà lè ṣe nígbà tí Ibn Umar ti ń ṣe táwọn sàábẹ́ anabi sàlám ti ń ṣe èyí ni pé àwa náà lè ṣe kò sì sí àsìkò yàtọ̀ sásìkò wípé à nígbà ayé anabi nu tó ráwọn àfáà mi wà wọ́n ní àà àwọn ọgbà ìmọ̀ tuntun tó ṣẹ̀ṣẹ̀ dé a mọ̀ kí ronú mọ́tò eléyìn wọn ọmọ wáyà ànábì nìkan ni lọ́lọ́n ṣe fún so káfí máa ń rò pé bóyá khasun bin nabi ìdínú ti abdullahi ibn umar pé wa kana ibn umar yaf'alu ibn umar náà máa ń ṣe bẹ́ẹ̀ so ṣùgbọ́n riwaya Bukhari tó sọ pé káàna yutiru ala ba'ir nǹkan kan náà nítorí pé wítìr òun náà náfìlà ni náfìlà ni so nígbàtà sọ pé ó máa ń yan náfìlà lórí irun a lórí nǹkan ọ̀gùn rẹ̀ so wítìrì náà ti wọ inú ẹ̀ ṣùgbọ́n ẹlòmíì lè máa wò pé bóyá wítìrì yàtọ̀ so kọ́ máa mọ̀ wò pé bóyá wítìrì yàtọ̀ ìdínú tó fi yan wípé kódà wítìrì o anabi sàlám a máa kí lórí nǹkan ọ̀gùn. wọ́n ní ìdí tó fi sọ̀rọ̀ yìí ni pé Sa'id ibn Yasar ó ní kúntù usiru máa ibn Umar bí tariqi Makkah ó ní èmi àti ibn Umar à ń lọ lójú ọ̀nà Makkah falamma khashitu subha nazaltu fa thumma adraktu nígbà tí mo wá rí pé ilẹ̀ alfajir ti fẹ́ tó àṣùbà àti ń tó lọ lèmi bá dúó lẹ́yìn mo bá kírun wítìrì mo dúó mo sọ̀kalẹ̀ mo kírun wítìrì ìgbà yẹn mo tún wá gun nǹkan ọ̀gùn mi mo wá lọ bá abdullahi ibn umar lọ́nà nígbà mo wá kó lọ́nà ní ní mo lọ èé ṣe kí ló dé tó ń ṣe kí ni tó dúó ṣe lójú ọ̀nà ó ní mo bá sọ pé khashitul fajra mo ń bẹ̀rù kí alifájìrì ọmọ yọ ni fanazaltu fa awtartu èdè inú tí mo fi sọ̀kalẹ̀ lórí nǹkan ọ̀gùn tí mo fi ṣe wítìr kí n tó wá bọ̀ ni abdullahi ibn umar ló sọ pé alaysa laka fi rasulillahi sallallahu alayhi wa sallam uswa ṣé kò sí nǹkan àwòkọ́gbọ́n àbí àwòṣe tó dáa lọ́dọ̀ anabi sallam fún ọ èyí tó fi ń dúró lójú lórí ọ̀ràn rẹ o lè kíwìtì náà lórí nǹkan ọ̀gùn fakultu bala ma ní abẹ́ẹ̀kọ́ ah, nǹkan anabisa asalam náà ni olùkọ́sẹ̀ mi lọ́ba ni inna rasulallah sallallahu alaihi wasallam kana yutiru ala ba'ir ala ba'ir anabisa asalam ó máa ń kírun witir lórí nǹkan ọ̀gùn rẹ̀ so èyí ṣe tí wọ́n máa dúró so eré lọ bẹ́ẹ̀ sísọ tó wípé illa al-fara'id àyàfi fàrílà àbí ìrún ọ̀ràn yẹn nìkan torí pé àwọn àdájọ́ kan wà tó wà fún ìrún ọ̀ràn yẹn tí ò sí fún náfìlà gẹ́gẹ́ bí istikbalul qibla ṣartu ni májẹ̀mú ni níbi ìrún ọ̀ràn yẹn ṣùgbọ́n kìí ṣe májẹ̀mú ní ìrún ọ̀ràn inú ìrún náfìlà gẹ́gẹ́ bí ìdúró ṣartu ni nínú ìrun ọ̀ràn yẹn àbí rúkùn ni lórí ìrun ọ̀ràn yẹn ṣùgbọ́n náfìlà ńkọ́ alẹ́kùnrin alẹ́kí náfìlà ní jókòó alẹ́kí náfìlà ní dúró kò sí yàtọ̀ nú ẹ̀ torí pé náfìlà mabdiyatun ala at نعم في الوقت استمر. نعم ok bákanáà nínú àdífì ó fi hàn pé irun ọ̀ranyàn ṣọ́rùtù ní ká kọjú sí alqibla torí pé anabi sàásẹ́lẹ̀m ọlọ́run bá sọ áyà kalẹ̀ fún pé falanuwalliyannaka qiblatan tardaha fawalli wajhaka shatra almasjid alharam so nígbàtí ọlọ́run ní àwọ̀ dájú rẹ̀ kọ kíblà lè tí ó dùn mọ́nú torí ìdí èyí ma kọ wájú rẹ̀ sí àárín masjid al-haram eléyìí òfin ni so ìdí inú tó fi jẹ́ pé ọ̀ràn èèyàn ni ká dojú kọ kíblà nígbàtí a bá fẹ́ kí irun farilla wa haythu ma kuntum fawallu wujuhakum shatrahu gbogbo bí ẹ bá wà lágbàáyé ẹ dájú ikọ̀ eh, Kaaba wọ́n ní nígbàtí anẹ́bísà nígbàtí ọlọ́run ọba tí ó tó ní Maka kó tó di pé wọ́n wá sí Madina anẹ́bísà sallam ó ń kọjú sí Baitul Maqdis ni ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà Maka náà ní ń kọjú sí si torí pé tí a bá wo òye Mẹ́kà a ó rí pé káàbà ni wọ́n ti ń kírun so tí Ànábì sàásánlám tó bá fẹ́ kírun kìí ṣe gbogbo ìhà káàbà ní ti máa ń kírun ìyàtọ̀ yẹ pé yóò fi káàbà sáàrin yóò kọjú sí Baitul Maqdis so ibo ló kọjú sí wọn méjèèjì náà ló kọjú sí torí ìhà yẹ pé níbi tí ó ti kírun yẹn kaaba wà níwájú ẹ baitul maqdis wà níwájú ẹ ṣùgbọ́n àwọn ará maka wọ́n wo ipẹ́ anẹ́bísà sálà wọ́n kọjú sí maka ni torí pé maka ni mú kaaba amin wọ́n kọjú sí kaaba ni kaaba ló wà níwájú ẹ ṣùgbọ́n gbà tí wọ́n madina ọlọ́run sọ fún un nípa torí pé baitul maqdis ni ẹ máa kọjú sí torí pé talif èyí ni pé relationship láàrin àwọn yahud tán wà Madina pẹ̀lú àwọn mùsùlùmí tán ṣẹ̀ṣẹ̀ dé kó lè kó lè dá pé ah eh, alqibla wa náà ní kọjú sí anẹ́bìsà sálàm sí ni òun kọjú sí Baitul Maqdis torí pé òun ni alqibla àwọn ànẹ́bì ọlọ́run ṣùgbọ́n Kaaba òun ni alqibla ànẹ́bì Ibrahim so nígbàtí wọ́n lò bí oṣù bíi sixteen months or seventeen wọ́n á rí i pé ìhùwàsí àwọn yahud kò yàtọ̀ kò sí cordial relationship kankan láàrin pé ah, nǹkan kan náà tiẹ̀ ní wá kò sí wọ́n gbógun ti ẹ̀sìn islam náà ni ìdínú tí anabi sàlá sàlám tó fi ń ran kan ipe kọ́ anabi kọ́lọ́run tiẹ̀ pòun láṣẹ kó wọn máa kọjú sí káàbà torí pé ibi tó nífẹ̀ẹ́ sí jù náà ni so nígbà tí ọlọ́run wá rí bẹ́ẹ̀ lọ́lọ́run wá ní kí ó kọjú sí káàbà so àwọn tí wọ́n ti dá ẹni tẹ́lẹ̀ tí wọ́n wá ní ẹ̀rí ó ti kọ ó ti kọjú sí ó ti ó ti kúrò níbi tí tó wà tẹ́lẹ̀ kí ni kí ló fà tó ti tó fi tó fi padà pé ọlọ́ni sayakulu sufaha minanas wípé àwọn aláìmọ̀kan àwọn ọ̀dẹ̀ nínú wọn wọ́n máa sọ pé ma wallahum an qiblatihim allati kanu alayha kí ló dé tí wọ́n fi sẹ́rí kúrò níbi kíblà tí wọ́n wò tẹ́lẹ̀ qul lillahi al-mashriq wal-maghrib sọ fún wọn pé ti ọlọ́run náà ni ibùyọ oòrùn ibùwọ̀ oòrùn àti ibùwọ̀ rẹ̀ gbogbo ẹ̀tọ́ ọlọ́run ọba ni so ìdínú tí anabi sàásẹ́lẹ̀m tí ọlọ́run ọba tí ó fi yí al-qibla padà fún lọ sí maka naam nakfi hakada naktafi hakada tó a ó dúró lé ilé ohun tí a sọ tó ṣe déédéé pẹ̀lú ìfẹ́ ọlọ́run ọba àti ànábì rẹ̀ ọlọ́run kò fún aládẹ́ èyí tá a ṣe àṣìṣe ọlọ́run kò forí nígbà tẹ kà fún àyùmọ àdéhùn yẹn ó yàtọ̀ sí àwọn èyí tí lọ́jọ́ rẹ̀ torí pé ó yẹ nínú ẹ̀ máa sọ ọwọ́ tẹ́ ọjọ́ lọ́wọ́ ọmọ àti màmá ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ tó drive it ìgbà tí wọ́n mú tó fara ẹ̀ tí a lára kọ̀ọ̀kan náà torí ọlọ́run ṣe ẹ̀bùn ká máa sórí so ẹ tó wá rìpíìtì ìbéèrè ẹ lọ́kọ̀ọ̀kan so dam tí o mọ̀ nípa wíwá àkọ́kọ́ ni pé a ká mọ̀ pé ṣàfáà tí ànábì tí ó ṣe ìsìpẹ̀ tí ànábì tí ó ṣe ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kì í ṣe yàrá ìsìpẹ̀ kan kọ́ so ìsìpẹ̀ ìsìpẹ̀ kan wà bẹ́ẹ̀ pé gbogbo àwọn ẹ̀dá pátá ni ànábì sàásánà yóò ṣe ìsìpẹ̀ náà fún nínú àlùjànnú àti ọmọ ẹ̀dẹ́ ènìyàn so ìsìpẹ̀ míì náà tún wà tó yẹ pé kọ́ọ̀sùn ni fún àwọn kan so irú àwọn ìsìpẹ̀ yìí àwọn ìsìpẹ̀ tó yẹ pé kọ́ọ̀sùn ni èyí ni pé ìsìpẹ̀ tó yẹ pé fún àwọn kan ní pàtó fáwọn tí wọ́n ń ṣe irú àdúrà yẹn so àwọn àwọn ìsìnkú kan wà tó yẹ pé gbogbo ẹnikẹ́ni tí ó bá wù ní ìmánì bó ti wulò tó nínú ọkàn rẹ̀ anẹ́bísà sálà yóò tún sípẹ̀ fáwọn náà so àwọn ìsìnkú yẹn pé wọ́n pé oríṣiríṣi kì í ṣe ọ̀kan ìlànà riwaya yẹn èmi ò rí mi ò mọ̀ bọ́yọ́ wà wallahu alam ṣùgbọ́n mi ò rí riwaya yẹn àtọ́ anam ntí ibnu umar tó ń gbàlérò bíbí ni pé nawafil arrawati nawafil arrawati bẹ́ẹ̀ tí a kà ní àwọn ọ̀sẹ̀ tó kọjá ta ní méjìlá ni so àwọn irun rawati yẹn ó ní èyí tí ibnu umar tó ń gbàlérò ṣùgbọ́n èyí tí anamsa sallam tó ń ṣe lórí nǹkan ọ̀sìn tó ń ṣe eléyìí kì í ṣe rawati náfìlà sallásán ni pé kí ọmọ kásìkò ọmọ fi gbófo káwọn fi fi àsìkò ṣòfò ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé àrọ̀wá ti pẹ́ tá a máa ń ṣe síwájú ìrun ọ̀ràn àyàn àbí lẹ́yìn ìrun ọ̀ràn àyàn èyí tí Ibn Umar tó ń sọ ni pé tí wọn ó bá ṣe ìrun òun ó kí ìrun kó pé. Hmm. Naam. mi ò mọ in tí a ìbò ní ẹ̀dọ́jú nígbàtí a bá gbéra láti kẹfìn bínú sí tẹ́ lọ sí Èkó tẹ wà lójú ọ̀nà onírìn àjò ní nígbàtẹ wà tẹ dẹ́kò ṣé Èkó yùn ẹni fámílì ń bẹ láti bí lọ well Allahu musta'an ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà èmi wò pé àlejò náà nìyí torí pé ẹ padà sí ibi ẹ ti wá torí pé kìí ṣe ṣọ́pù ni pé fámílì èèyàn ò ní bàbá àti màmá fámílì èèyàn ò ní ìyàwó àtàwọn ọmọ tí ẹ bá tí ẹ bá ní àwọn fámílì ní ẹ bá ní bàbá àti màmá ní Jos tẹ́ẹ̀sì tó yẹ pé gbogbo àwọn fámìlì yẹn àwọn ìyàwó yẹn àtàwọn ọmọ ẹbí náà wà tẹ́ ẹ bá lọ sí jọ́sì ẹ travel ni àbẹ́ẹ̀kọ́ tí ẹ bá kú òǹjọ́sì táwọn èèyàn bá tán bá bi bàbá àti màmá wípé lágbájáda kí ni wọ́n sọ wọ́n ló ti padà sí ìjókòó rẹ̀ so ní jọ́sì ẹ ṣe onírìn àjò níbí onírìn àjò nìyí so a jẹ́ pé ẹ mà ṣe kọ́sùn bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ náà ni èkó èkó kẹ́ ń gbé ibi ni fámìlì wà tẹ́ ẹ bá lọ sókè lẹ́yìn nìkan nígbà ẹ bá lọ táwọn èèyàn bá máa béèrè yín lọ́wọ́ wọn wọn ni wọ́n lẹ́ ti padà sí ibùjókòó yín so ibùjókòó èèyàn ò ní ò ti yẹ kéèyàn ò sí kọ́sùmù gbogbo ibi téèyàn bá wà téèyàn jáde dùn kọ́sùmù <laughs> ah, àkọ́kọ́ náà àkọ́kọ́ náà irun kíkí lórí nǹkan ọ̀sìn òun náà ni májẹ̀mú ó ní pé tí ìrọ̀rùn rẹ̀ bá wà tí ìrọ̀rùn rẹ̀ tó bá wà torí pé níta bá wà lórí nǹkan ọ̀sìn àbí nǹkan nǹkan gúngùn for example ta bá wà nù train train èèyàn lè dúró àìbẹ́ẹ̀kọ́ ni so kó kírun ní dúró ó dájú kó kírun ní ìjókòó lọ tí ọba wa ń bẹ̀rù pé o lè ṣubú èlé ìsìn èèyàn ti ní múdùrí pé èèyàn lè ṣubú yóò kírun jùkú bẹ́ẹ̀ náà ni ẹni tí ń drive tó bá ti mọ̀ pé nígbà tó bá ṣe báyìí sẹ́ẹ̀rì <laughs> lè lọ sí gbogbo automatically kò yẹ kéèyàn ó kírun so ọlọ́ni wala tulqu bi aydikum ila tahluka ẹ má ṣe fi ọwọ́ yín fa ìparun so bí ìgbà tí èèyàn fọ ara rẹ̀ kò fa ìparun tí ó bá ń ṣe irú èyí bẹ́ẹ̀ táwọn tí wọn ò níṣẹ́ míì tí wọ́n ń ṣe táǹkà jókòó àwọn lè máa ṣe nẹ́fìlà wọn lọ. Hmm. náà oh, eh, pé ṣọ́ọ̀ṣì òbí èkó wọ́n ti bí yẹn wọ́n pé kí iṣẹ́ ló gbé yẹn kọ́ wá padà lọ pé wọn lọ sí wọn sí yà sí yóò lè tún kásán mi. ìlú abínibí èsè kìí kò mú kò decide kọ́sùn èèyàn anamisa asala níbo náà ti bí maka nígbà tí anabi já dìde láti madina tó lọ sí maka ìjẹ́ ó ṣe kọ́sùn ó ń ṣe so ìlú ìlú abínibí ò decide kọ́sùn èèyàn. Hey mọ́sálásí rọ́bà rọ́bà káwá ń sìn àdísọ́ àgbà máa ń pè mọ́sálásí wọ́n so ìgbà bí ẹ ti wọ́n gbọ́ ti spíkà ti bí a lọ ni bí ẹ ti ń tẹ̀lé kiri rẹ̀ ti ń pè wọn so àwọn dáwọn tó fi ní ẹgbẹ́ léèyàn so yẹn lọ́wọ́ kàn fún sẹ́yìn ìpínlẹ̀ tó máa tó máa tẹ̀lé ìgbà bí wọ́n máa parí parí báyìí nígbà dé parí tẹ̀lé ẹ̀ so máa ń kàn fi ṣe yẹn kó ṣe fẹ́ gbà bí ọwọ́ àṣùbà yẹn kí fẹ́ ṣàládà bí <laughs> well èmi fìlì pé tí ẹnìkan bá bẹ̀rẹ̀ tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ ìrun pípé ẹni téèyàn ń tẹ̀lé òun náà ni wọ́n máa tẹ̀lé lọ títí yóò fi parú ìrun ẹ̀ nígbà tí ẹnìkan bá síwájú ẹnìkan bẹ̀rẹ̀ automatically kì í ṣe kálímà kan náà ni wọ́n jọ máa wí so nígbà tí ẹ bá fi eléyìí lẹ̀ tẹ́ tó bọ́ sórí eléyìí so. <laughs> <laughs> so so it's better kéèyàn follow ẹntì èèyàn èèyàn kọ́kọ́ tẹ̀lé yẹn pàápàá jùlọ most especially tó wá pé ojú ibi tí wọ́n ti ń pèrún tó pọ̀ kéèyàn kúkú dá èèyàn dúró di àsìkò ibi tí ti ń kírun gangan ibi tí làdáni mọ́sálásí tí ó ti kírun tó ti ń pèrún ìfàní ìmọ̀ yìí ṣùgbọ́n kò wá ní èèyàn ò lè dáhùn nígbà ní bòmí o bẹ̀ tí ó bá ti fa confusion it's better kí wọ́n kúkú mọ́yọ̀ kan dání ẹ̀là. ẹlẹ́kìsà wọn nípa ẹ̀hún akátẹ́lẹ̀ fẹ́jì kíní àwọn kí kíkí wọn àṣùpá so wọ́n ti wá pẹ̀lú náà mọ́sálásí kan ọ̀mọ́sálásí yẹn ti kí wọn àti ìgbèrú bẹ́ẹ̀ so ẹ̀rẹ́ ìgbàsùkò ti lọ sí yẹn lè lo àwọn mọ́sálásí náà ti pẹ̀lú kó fi kí akátẹ́lẹ̀ fẹ́jì ó kàn wá lọ kí wọn jàmọ́ àlọ́sálásí ó ti kí wọn nígbà tí wọ́n pàbọ̀ ó ti kírun ó ti yan náfìlà àti ẹ̀ka nígbà tí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní pé inú o tó tún no tí ìbá ṣe pé inú mọ́sálásí lọ bá wà kò sí aburú láti ṣe rákà àti ní fàjìrì ẹ̀kọ́ tó di kọ́ wọ mọ́sálásí ṣùgbọ́n tó bá wà nínú mọ́sálásí ni pé nígbà bá ti gbérun dúró kò sí irun míì máa fi irun ọ̀ràn àyàn òun ò ní máa kírun míì torí píkítọ̀ tó wọn fi hàn píkítọ̀ tí ò dáa ni gbogbo ẹni ọba wọ mọ́sálásí torí táwọn jàmáà ń kírun tó náà sì ń kí tiẹ̀ lọ lọ lẹ́yìn wọn rò pé bọ́yá ìrun tẹ́lẹ̀ yàtọ̀ sí tẹ́lẹ̀ so ìdínú tá a fi gbà fẹ́nìkẹ́ni ó kírun míì yàtọ̀ sí ìrun ọ̀ràn yẹn nígbà tí wọ́n bá ti gbèrò dúró ṣùgbọ́n ni ọba wà ní ilé rẹ̀ kó tó wá sí mọ́sálásí kò sábúrú ó lè kọ́kọ́ yan rak'atayn al-fajr nígbà tó ti níyẹ̀ èyí kò sáburú kése pé sẹ́rí ìrún mọ́sálásí kọ́ ló ń decide àsìkò ni lásìkò bá ti tó kéèyàn yọ ọrùn ọ̀kàtẹ́ ní ìfàjẹ̀rẹ̀ kìí ṣe pé ìpèrún mọ́sálásí kan ní decide but àsìkò ni ìdí tàbí ń tẹ̀lé ìpèrún mọ́sálásí nítorí pé àwọn náà ń sọ àsìkò ṣùgbọ́n táwa bá ti mọ àsìkò àníìdì àti dúró dẹni kankan kó pèrún kó tó nípa kí ọ̀kàtẹ́ because nígbà míì for example bóyá bíi five àbí five uh, ten after five alifajiri ti yọ kó tó di pé wọ́n máa bẹ̀rẹ̀ sí máa pè ní mọ́síláṣí ó lè jẹ́ pé bí fifteen minutes after after five so téèyàn bá ti ní yẹ̀kí ni pé alifajiri ti yọ kéèyàn kí rọ̀kà àti ní alifajiri ọ̀ nídìí àti gbóde ìrún pípé ẹ̀yìn náà. sáwọn àti káwọn àdìgbò wọn bínú ẹ̀rù sílẹ̀. kíkẹ́ mo ní orí ìkan ebi kí òògùn ọkọ̀ sọ́dọ̀ àwọn kristian náà pé wọ́n pariwo mọ̀ àsìkò wọn ti gbọdọ̀ bẹ́ẹ̀ pé ìyẹn sì máa ké jáde ni tọ́gbọ́n lẹ́nu ti fẹ́ sí àárín ìlú sí ẹ̀rọ tẹ́lẹ̀ tó ń jáde láti kan lọ lè kí ọkẹ́ náà tó lè jẹ́ pé kò sí kò sí béèrè lórí ìyẹn ṣùgbọ́n àlàyé rẹ̀ ń bọ̀ wá bá ìrún ṣé gbàwó lálé kí òun fàrídà nínú nínú nǹkan ọ̀gbìn àlàyé rẹ̀ ọ̀wà ṣùgbọ́n àwọn ohun tá à ń sọ̀rọ̀ bá ní ìsìn orí náfìlà so náfìlà sì ní kódà bọ́yá pé lálẹ́ ni ẹ kí ní ní ní jẹ́jẹ́ kò sí aburú nù ṣùgbọ́n àwọn àrùn alẹ́ àmọ́ jáde ni àwọn àrùn ọ̀sán àmọ́ kí ó jẹ́jẹ́ ni ṣùgbọ́n nígbà tó jẹ́ pé náfìlà yẹn àwọn nǹkan kan wà tó pé agbà fún yàn láti ṣe náfìlà tá àgbà fún ní fàrí tí ó yẹ lè kí wọn ẹ̀ jẹ́jẹ́ kò sábò nínú ẹ̀ Allah láì lálùwàlá àlùwàlá ṣíṣe òun náà májẹ̀mú ni síwájú ká tó kírùn tó ẹn tí ó wọkọ̀ tó sì ní náfílà sí inú ọkọ̀ ó láti wọlé pẹ̀lú eh, àlùwàlá rẹ̀ ẹn tí ó lálùwàlá ò lè kírùn tó yẹ láti wọlé pẹ̀lú àlùwàlá rẹ̀ kó kírùn Follow sí. Drop. Drop. lọ ẹgbẹ́ two thousand two to two per month wọ́n á ṣe drọ́ọ̀mù àwọn ìlú wọn lè fún ọmọ jẹnẹrétọ̀ gbogbo bá mọ̀ sí kí ni. ṣe drọ́ yẹn wọ drọ́ ọ̀hún àwọn ni látọ̀dọ̀ wọn ni wọ́n fẹ́ fún sọ akọ nọ́mbà àkáǹtì wọn nìkẹ́nìkan ó mú àbí bẹ́ẹ̀ ni so nọ́mbà tí wọ́n bá mú òní wọ́n fún lẹ́mu náà eléyìí ò kò sí kìí ṣe check ok. ok no ṣé ẹni ó ní àkáǹtì ni ó mú nọ́mbà rẹ̀ àbí. ó ní àkáǹtì tó sì ní ìwé ìjọba ní sẹ́ńtì náà ẹni tó ní nọ́mbà kan ọ̀sán ni wọ́n mú nọ́mbà ọ̀sán gbòó oyè ẹ̀sẹ̀ ṣùgbọ́n ènìyàn ó ní èmi ní advance pẹ̀lú wọ́n sí one thousand nínú níbẹ̀ mi ò qualify èyí ní advance twenty thousand lẹ́ni lórí èyí tó ṣùkà ẹ̀ qualify. ìkan tó wà ń bẹ̀ òní pé ẹ ní sanwó fún wọn láti ẹ̀ ní ẹ̀ ní sanwó fún wọn bẹ́ẹ̀ ṣe yẹ ó sì pé owó yìí tẹ̀fi sínú àkáǹtì ló wà láàkáǹtì owó owó ìṣàlẹ̀ sanwó ẹ̀rọ sáyẹ̀nsì nǹkan tó ṣàṣọ pé ẹ̀yin kọ́lẹ̀ sanwó àánú ìyẹn mi ò rò pé bóyá aburú kan wà nílẹ̀ yìí mi ò rò pé aburú kan wà nílẹ̀ ok. Number, number, number, number, number, number, number, understand ẹni tó ra láì tẹ́kí tó ọ̀rẹ́ ní mo rò pé ilé uh, kharij al-mawdu' àbá ẹ ká dá di next kìíní. Uh, ká béèrè ẹ̀kúnlẹ́rẹ́ àlàyé lórí ẹ̀ torí pé ṣeré àyàn kan lè ṣàdédé ṣe haramu kankan àbí kéèyàn ní halal ní kankan most especially tó bá pẹ́ bí irú ọ̀nà muamala owó báyìí ni ó lágbára díẹ̀ náà. well ala kulli hal mi ò rò pé lẹ́yìn ò tọ́ eléyìn ọ̀dà tó pẹ̀pẹ̀ torí pé gbogbo nǹkan a máa ń ṣe torí ọlọ́run ni kò sí tá à ń ṣe torí ànábì à ń tẹ̀lé ànábì torí ọlọ́run náà ni so whatever tá a bá ṣe ní sáìdì ànábì a ṣe torí pé ọlọ́run pa wá láṣẹ pé ká tẹ̀lé ànábì ni so anything torí ọlọ́run lọ́yẹ ká ṣe kì í ṣe torí ẹnì kankan so ó ra ọ̀rọ̀ alágbára díẹ̀ bẹ̀tí mi ò mọ kí ni tí ó mú yàn kéèyàn ó fi ọlọ́run lẹ̀ tí ó wà sẹ̀lẹ̀ tẹ̀lé rẹ̀ ah, tó bá fẹ́ràn àwọn nǹkan wà tí ó máa ṣe tó bá fẹ́ràn ànábì ju eléyẹn lọ mi ò rò pé yẹn wà nù kò sí nù fẹ́ àtọ́ eh, eléyìí ò sí nù fẹ́ wallahu a'lam assalamu alaikum àfà ilẹ̀ ti sú àwọn eh, ọmọdé